òní òun ni hadith abi sa'id al-khudri radiyallahu ta'ala anhu قال قال رسول الله صلى الله عليه وسلم ليس فيما دون خمس أواق صدقة ولا فيما دون خمس ذود صدقة ولا فيما دون خمسة أوسق صدقة gẹ́gẹ́ bí a ti ṣàdéhùn níjẹ̀jọ́ pé lórí ọ̀rọ̀ zaka àti makíni ìyà àti ẹ̀ṣẹ̀ tẹ́ni tí ó lówó tí ó yọ zaka ti ń bẹ fún un àwa ṣàdéhùn pé irú ṣé gbogbo owó ni zaka wọ̀ àbí irú owó gbọ́dọ̀ tó yẹ iye wo kí zaka tó wọ̀ òun ni hadithu abi sa'id al-khudri a ti sọ fúnra wa pé ìran owó tá a máa yọ zaka ń bẹ́ẹ̀ kìí ṣe oríṣi owó kan inú owó tí inú ta dákọ òun lówó tà ná ọjọ́ owó gold ni ọjẹ́ silver ni àbí náírà ni àbí nkankan ni gbogbo owó tá a bá ná ní gbogbo obi ní gbogbo ààyè ìran kan nìyẹn nínú ìran owó tí zaka wọ̀ ìgbà wo zaka tó wà wọ̀ òun ni àdìsọ àbí sàyẹ́lì khodri ń ṣàlàyé fún wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam anábìnrin laysa fima duna khamsi awaqin sadaqa owó tó bá kéré sí ukiya márùn-ún sàkọ́wọ́ owó tó bá kéré sí kíni khamsu awaqin awaqin jamu plural ukiya nìyẹn irú owó tí wọ́n ń ná láyé annabuwa muhammad sallallahu alaihi wasallam oríṣi owó méjì náà ni wọ́n ná dinar wọ́n sì ná dirham gẹ́gẹ́ báwa ti ń ná náírà àti kọ́bọ̀ nàìjíríà bẹ́yìn bá lọ mọ́kà tó lọ mọ̀dínà àwọn náà ní ríálì àti kíni àti hálálà tí wọ́n náà rí bí àdínáàr wá àdírhàm bó sì rí gbogbo ayé nìyẹn kọ́dà bẹ́yìn délu òyìnbó táwọn náà ná dọ́là wọ́n ní dọ́là wọ́n ní saint ní kúkúrú ni pé gbogbo ọ̀ràn owó méjèèjì látàrí ànábọ̀ muhammad sallallahu alayhi wa sallam lànàbì ti sọ bọ́bá yìí pé dírẹ́hàmù ni ó níye tí ó dì kí zàkó tó wọ̀ bọ́bá yìí pé dìnàrù ni ó níye tí ó dì kí tó wọ̀ owó tí ń jẹ́ òkèèyà òun lówó tá a sílvà tí ń ṣe dirham tí wọ́n ná láyà nẹ́bù muhammad sallallahu alayhi wa sallam anabi wa ní owó sílvà fàdákà tí ọba tí tó hamsu awakin nítorí se déédéé hamsu awakin òun láàmà gbọ́ mi àtà dirhami ọgọ́rùn-ún méjì dirhamu òun ni òkìyà mélòó ẹ òkìyà márùn bàbá wa bẹ̀rẹ̀ wa òkìyà kan jẹ́ mélòó nìyẹn ẹ ń jẹ́ ń jẹ́ ọgọ́rùn-ún méjì ní òkìyà márùn-ún forty nìyẹn torí tá a bá ní tá bá multiply forty pẹ̀lú five ni ó fún wa ní kíni ni ó fún wa two hundred náà bó ti rí náà nìyẹn òun ni bẹ́yẹn bá ní iye owó tí zakawọ òun ni hamsu awakin àbó ní iye owó tí zakawọ òun ni mi ata dirhamin sọ̀rọ̀ yẹn yàtọ̀ nǹkan kan náà ni tàbí irú bí a ṣe bá dìísì kọ̀ọ̀kan ṣe gbà wá ló mú yàtọ̀ torí pé tí ń jẹ́ hamsu àwákin àwákókíyà mélòó márùn ókíyà kọ̀ọ̀kan sì ń jẹ́ ogójì ókíyà márùn náà ní túmọ̀ kíni mi àtà dirhami owó tó bá jówó dirhamu tó jówó silva bá nabi ti gbé kalẹ̀ nìyẹn sallallahu alayhi wa sallam níbi hadithi míì tí ò sínú hadithi àbí sa'id al-khudri tó náà sì jáde sí tó lẹ́sẹ̀ ńlẹ̀ tó pọ̀ kọ́lá kìí sàdísì kan kìí ṣe méjì owó tó bá jówó gold ńkọ́ torí nípìnlẹ̀ bí gbogbo owó ṣe rí nìyẹn owó tó yẹ pé wọ́n fi rọ́pò gold àtowó tí wọ́n fi rọ́pò silver owó tá a bá fi rọ́pò silver bọ́ bá ti tó déédéé tá a lè fi ra òkìyà márùn-ún àbí dírhàmù ọgọ́rùn-ún méjì zakawọ̀ owó tó bá yẹ pé látara gold owó tí wọ́n fi rọ́pò gold èyí tó bá ti tó ẹ̀ṣìrúnà mẹ́fìkọ́ọ̀lá bó ṣe wá nù hadithi nù ẹ̀ṣìrúnà mẹ́fìkọ́ọ̀lá òun náà ní jẹ́ ẹ̀ṣìrúnà dínáràn dínárì ogun péré òun ni ó jẹ́ ká ti fura nísìn pé láti dáadáa lówó góòlì ló ti lówó lérí ló níye lórí ju owó sílvà lọ bẹ́ẹ̀ náà ló sì rí bí bá ti ń sọ̀rọ̀ yìí owó tí wọ́n ń ta góòlì ó dínà tẹfẹ́tẹfẹ́ sí ti wọ́n ń ta sílvà. òun ni ọ̀ jẹ́ kí òdiwọ̀n méjèèjì ó ṣe déédéé bẹ́yàn bá ti ní góòlì tó wọn ìṣúrúná dinar tó wọn twenty dinars bá ti ní sílvà tó wọ kíni òun tó dirhami ó dìgbà ọba tó tó ọgọ́rùn méjì bẹ́yàn bá ní one hundred and ninety nine dirhamu bá ní nineteen dinar zakawọ̀ gbogbo eléyìí tá a wá ń wí yìí kó lè bá a fi yé wa àti rẹni tí ó wù pé kó béèrè pé èló ni ń jẹ́ twenty dinari náírà èló ni ń jẹ́ two hundred dirhamu ní náírà èyí tí yóò yí àwa nù tá a fi mọ bóyá mo wà nù ẹni tí yóò yọ zaka àbí nsìn nù ẹni tí yóò yọ zaka insha a ṣàlàyé rẹ̀ fún wa kọ́lọ́nkọ́ yọ̀ǹda bẹ́ẹ̀ lọ́nà tó ṣe pé àwa náà ní máa nídìí àti ìṣẹ̀ṣẹ̀ béèrè mọ́ lọ́jọ́ iwájú ònkálukú náà ó lè jókòó ńlẹ̀ ààrẹ lẹ́nu bá hadith àbí sàyídì yìí yóò lè mọ taniza ká owó rẹ̀ ní kúkúrú bó ti rí ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi lówó góòlù tọ́ba wọ kíni tọ́ba wọn ẹ̀ṣirúnà mẹ́fíkọ́l àwọn onímọ̀ kọ́lọ̀ ń kọ́ sàlékún dáadáa wọn wọ́n wá gbìyànjú wọn ní mẹ́síkọ́ọ̀lù ni wọ́n ń lò láyé ànábì tí wọ́n fi ń wọ̀n nǹkan nù ẹ̀rí pé ńlẹ̀ yorùbá lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn bàbá àwọn ìyá wa nísìnyí bẹ́yàn bá ń sọ̀rọ̀ gíráàmù wọn mọ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ohun tí wọ́n béèrè ní pé pẹ́rẹ́gì mélòó àbí garawa mélòó àbí abọ́ mélòó ìlú kọ̀ọ̀kan ló ní ti ọba sábà ti fi wọn nǹkan láyé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n bá wọn nǹkan onípẹ́rẹ́gì nǹkan nǹkan táwa wọn yìí kí làwọn ń lò wọn a lo mudu wọn a lo kíni wọn a lo sọ́ọ̀ mudu ni bí kọ́ọ̀pù tí ò ju bí ẹ̀kún ọwọ́ méjì lọ mudu kan nù bàbá kó mudu mẹ́rin pọ̀ ó di kíni ó di sọ́ọ̀rù kan òun ni bẹ́ẹ̀ ọba yọ jáka zakatul fitiri sọ́ọ̀rù mélòó la máa yọ sọ́ọ̀rù kan la máa yọ tí ń ṣe déédéé mudu mélòó múdù mẹ́rin bó ti rí nùnú sẹ̀ríà gbogbo múdù gbogbo sọ́ọ̀hún yìí nísìnyí ó lè wá sí sikámẹ́rì ẹlòmíì ò rí múdù rí tí ọ̀ wá fi ní mọ kílò díwọ̀n kílà ayọ̀ ń zàkà jákà àbí zàkà owó òun lọ́mọ àwọn onímọ̀ wa lọ wo gbogbo ń ta wíyì ń bẹ́ ń pamọ́ nílùú anagba muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá wo irú múdù nísìnyí wọ́n wá yọ múdù mẹ́rin tí ń ṣe kínni tí ń ṣe sọ́ọ̀rù kan wọ́n wá gbé e lórí kílò léyìí tó yá wa ní lónìí ńgbà wọn wọn múdù mẹ́rẹ̀ẹ̀rin yín mú kíni wá kílò méjì àti tó dídí ẹ̀ láàbọ̀ kílò ọ̀nà wọn fi ní bẹ́ẹ̀ ọba yọ jáká zakatul fitiri bọ́ ọba ti yọ kílò méjì àtààbọ̀ kódò ti lé ní sọ́ọ̀ ó ti parí àròyé àmọ́ dídí ẹ̀ àmọ́ ńgbà téèyàn wá mọ iye tó dí ní sẹ́nu dájí ìdajì kílò fẹ̀ẹ̀kan yọ kílò méjì àti kíni àtààbọ̀ kéèyàn ọmọ tọrẹ lomi bá a bá ṣàlàyé báyìí lójú ẹ lomi pé ọ̀tọ̀ ní ta nẹ́bi wí ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe mudula nẹ́bi ni wọ́n máa fi yọ jaka kílò wọn làwọn fi ń yọ lónìí ẹ Islam ẹ̀sìn tọrọrùn ẹ̀sìn tí ó máa bẹ̀bẹ̀ títí láyé òun ni Islam gbogbo ntí ọba dé kí islam ọrọrùn kó yí ó ń kálukú islam gbà láyè wọn ò yí òfin ọlọ́run padà mọ́dù mẹ́rin ayé ànábì òun náà ní í ṣe déédéé kí ni kílò méjì àtààbọ̀ òdìdí ẹ̀ bàbá gbẹ́ni tí ń bá ń sọ pé jáka o kílò méjì àtààbọ̀ ni kò yí súnà ànábì padà o sọlọ́lọ́hu alayhi irú nǹkan yìí náà ni wọ́n ṣe ń po owó zaka wọ́n wá lọ wo déédéé góòlì tí ń ṣe déédéé kíni ẹ̀ṣirúnà dínàrà àbí ẹ̀ṣirúnà mìsíkọ́ọ̀là bí wọ́n bá ta góòlì lọ́pọ̀lọpọ̀ ayé lónìí àwọn náà lo mìsíkọ́ọ̀lù mọ́ kíni wọ́n fi ń wọn góòlì gíráàmù wọ́n fi ń wọn góòlì nísìn wọ́n wá gbé lórí òṣùwọ̀n gíráàmù ẹ̀ṣirúnà mìsíkọ́ọ̀là yìí wá fún wa ní eighty five grams gíráàmù ọgọ́rin ó lé mélòó ó lé márùn bẹ́yàn bá ní ìṣirúnà mìkọ́lá àbó ní hamsatun wathamanuna gíráàmù gíráàmù etí fáìfù nǹkan kan náà ní wí o kò yí súnà nábì padà sallallahu alayhi wa sallam àmọ́ kó lè fi rọrùn káfí lè mọ èlò gan-an lọ́lọ́ ní ayọ̀ ń zàká bó lásẹ̀ wá fẹ́ mọ̀ lówó ohun tó rọrùn tí gbogbo wa náà lè wá ṣe ni a ti mọ̀ nísìnyí pé ní gíráàmù tó yé wa nígbà èèyàn bá tó ní gíráàmù mélòó ní zakato owó rẹ̀ eighty five grams of gold ní zakato wọ owó yẹn kí ló wá kú sábẹ́ẹ̀rẹ̀ pé ló wọ́n ń ta ẹ́ gíráàmù ẹ̀yọ̀ kan lápèjúwe nísìnyí nílùú wa kódà kò sí kò ní dandan kó béèrè iye tí wọ́n ń ta nílùú kan ní saudi àbáwọn tó lọ mọ́kà béèrè ńlù tó ti yọ zaka náà ah ẹ̀dàkùn ẹ̀yin tí ẹ̀ ń ṣiṣẹ́ bóyá goldsmith ni àbí nǹkan kan ni ẹ̀yin tẹ̀ ń ta nǹkan báyìí àwọn náà mọ iye tí wọ́n ń ta gíráàmù àwọn náà ò fi òkìyà tà á mọ́ wọn ò fi mẹsikọ́ọ̀lù tà á mọ́ wọn èèyàn góòlù ń pẹ́rẹ́gì gíráàmù làwọn náà fi ń tà á á bí wọn pé lóde òní yìí o èló ni gíráàmù ẹ̀yọ̀ kan lápèjúwe ni o bí wọ́n bá ní. Uh, one thousand naira ní kíni ní gíráàmù ẹyọ kan lápèjúwe ó ju bẹ́ẹ̀ lọ o èló ni zakawọ̀ nú owó eighty five thousand naira bí wọ́n bá ní a gíráàmù ti léwó gíráàmù góòlì lónìí five thousand naira ni kí lèyìn ó ṣe ẹnu kó owó yé forty uh, five five thousand yìí lọ́nà bó ti rí gan nìyẹn bá a ṣe kakuléètì yìí èló lowó zakawọ nìyẹn ọmọ ń sọ eléyìí gẹ́gẹ́ bí mo ti wí pé ọ̀pọ̀lọpọ̀ olówó ni wọ́n já mọ̀ pé àìfẹ́ káwọn èèyàn mọye táwọn ní ni ò jẹ́ wọn mọ zaka lọ́ràn yẹn kò lè lọ́ọ́ bí àfáà pé ẹ dákun mo níye báyìí kò fẹ́ ọmọ ọlọ́run ò sì pé a máa tó àṣírí ara wa ẹ wo nínú hadithi muhammed bin jabal anabi kọ́dà máa ràn juma ń tọ́ dáa jù nínú owó wọn pé ní zaka wọ̀ bóńkálukú ti wá gbẹ́sìn rẹ̀ yé ìwọ náà wo eighty five grams of gold béèrè ń bi tó ń gbé náà èèlò ní gíráàmù kan ọwọ́ a multiply rẹ̀ iye tí wọ́n bá pe gíráàmù kan lọ́nà mélòó lọ́nà eighty five ńjẹ́ ọba ti nírú owó báwọn zaka wọ owó rẹ̀ bọ́ba yìí pé dirhamu ní dirhamu mélòó la ní zaka láyé anabu muhammad sallallahu alayhi wa sallam mi ata dirhamu ọgọ́rùn-ún méjì. Dirham lówó tá a yọ látara kíni silva àwọn onímọ̀ gbìyànjú wọ́n wo dirhamu ayé anabi ń bẹ́ ń tọ́jú dòní nǹkan kan ò sí wọ́n gbé e sórí òṣùwọ̀n ntí ń jẹ́ déédéé ọgọ́rùn méjì dirhamu láyé anabi ní silva lónìí ọ̀wọ́n five hundred and ninety-five grams ní silva ọgọ́rùn-ún márùn-ún àbí ọgọ́rùn-ún mẹ́fà ó di ó di ẹ̀yọ márùn five hundred and ninety five grams ní kíni ní silver ẹ̀ríkẹ́ mo ní yàtọ̀ máa bẹ látàrí ànábì dòní náà ni ìyàtọ̀ owó gold ó jìnnà púpọ̀ sí kíni silver eighty five péré ni goldi gẹ́gẹ́ bó ti jẹ́ ìṣirò náà ogún péré láyé ànábì sallallahu alayhi wa sallam tí dírámù ń jẹ́ ọgọ́rùn-ún méjì ọgọ́rùn-ún méjì ti gbà náà lónìí ó ṣe déédéé ọgọ́rùn-ún márùn-ún àti àbí ọgọ́rùn-ún di ó di ẹyọ márùn-ún bọ́ba ìkówó silva lèèyàn ní ntí ó ṣe náà ni pé èèlò lóyin silva kan lónìí yóò wá wòye tó lọ́nà mélòó lòun ó ṣe é nì lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà ó di ẹyọ kan ó di márùn ọgọ́rùn-ún mẹ́fà ó di márùn ẹ ṣeun bá a ṣe máa wọn kí ni òṣùwọ̀n zakani àwọn onímọ̀ tún wá wòye sí nǹkan kan pé láyé lónìí àwọn tí ń ná silva kiri kọ́dọ̀ ti fẹ́ di tẹ́yìn ọmọ wákì wákì kó tó mọ kọ́dà bẹ́ẹ̀ fẹ́ béèrè yẹ wọ́n ń tà á àwọ̀ ọmọ tí yẹn owó sílvà ti ń parẹ́ àmọ́ kò síbi wọn ètí iná góòlì kò síbi wọn ètí ta góòlì ni wọ́n fi ìmọ̀ràn àwọn onímọ̀ lágbàáyé lónìí ni pé kéèyàn ọ̀fẹ́ kan fi lé torí kíni ẹ̀ṣòro na mithkola eighty five gramu inú góòlì béèrè ló wọ́n ń ta góòlì gíráàmù kan ọwá nílọ́po rẹ̀ lọ́nà ọgọ́rin àti àti márùn àti fúnra wa lápèjúwe bí wọ́n bá ní one thousand wọ́n ń tà àti mọ̀ye tí zakawọ̀ bí wọ́n bá ní two thousand wọ́n ń tà àti mọ̀ye tí zakawọ̀ ní sọ́ọ̀bù zàkéyèsí ṣe pé ntẹ́yìn wa tẹ̀síwé pé iye báyìí ń zàká torí pé ń ta pè ní góòlù yìí kì í dó lójú kan ntí wọ́n tà lánàá kọ́dà kí wọ́n tà ní lónìí iye tí wọ́n ta lọ́dún yìí kí wọ́n ta lẹ́sìn iye tọdún yìí yọ yàtọ̀ sí tọdún tí ń bọ̀ lẹ́yìn òfin gbọ́dọ̀ pé a iye báyìí ni zaka ń gbogbo ń tá a lè mọ̀ ni pé iye gíráàmù mélòó ló ṣe déédéé dira dinaru ogun bó ti wà láyà nebo muhammad sallallahu alaihi wa sallam èyí ń lọ́jẹ́ kínní lọ́jẹ́ eighty five a máa wá béèrè láti gbàdégbà bá a bá fẹ́ yọ zaka owó wa pé ẹ̀dákùn èlò ni góòlù dà lónìí gíráàmù ẹ̀yọ̀ kan ó sì ti rọrùn lónìí kọ́dà àwọn báńkì ńláńlá lágbàáyé kọ́dà bẹ́yẹn bá dórí íńtánẹ́ẹ̀tì wọ́n sọ yìí wọ́n ń ta góòlì lágbàáyé fún ní jojoojúmọ́ ayé so eléyìí mú rọrùn bẹ́yẹn bá fẹ́ tọ́lọ́run ṣe bàbá fẹ́ mú ọ̀ràn yẹn zàká kò nù ọ̀rọ̀ rẹ̀ kí yòókù lè bá lálùbáríkà fún torípọ́lọ́ ní hudmin amuwalihim sọ́dà kọ́tán tutọ̀ hiruhum wàtúzàkìhìm bìhà zàká fọ̀yàn máa ìfọ̀wọ́mọ̀ ni nínú àkíyèsí táwọn onímọ̀ tí wọ́n ń pè wá sí béèyàn bá fẹ́ máa lọ bí goldsmith pé lo wọ́n ń ta gold pure gold lábẹ́rẹ́ o torí pé àwọn goldsmith bí wọ́n bá ti rọ gold tí wọ́n sọ ọ́ di nǹkan ọ̀rùn àbí wọ́n sọ ọ́ di òka àbí wọ́n sọ ọ́ di nǹkan kan wọ́n ti sírò owó sẹ́ẹ̀ tí wọ́n náà máa bàbá béèrè lápèjúwe nísìnyí báwọn ọba ta góòlì ọrùn àbí tọwọ́ àbí nkankan bọ́bá yìí pé three thousand ni wọ́n pe gíráàmù kan nínú three thousand owó sẹ́yìn tí náà ti segin ni ó ti wà ń bẹ́ẹ̀ àmọ́ bàbá bí wọ́n pé góòlì yìí ní tútù wọ́n máa ń pè góòlì tútù ní góòlì tútù èèlò ní gíráàmù kan àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe wí lónìí kọ́dà àwọn bíi bbc nkankan bí wọ́n bá ṣèròyìn jojúmọ́ wọ́n sọ yìí tí wọ́n ń ta gold láàárọ̀ gbogbo ojúmọ́ ayé gbogbo eléyìí mú islam rọrùn ni kọ́lọ́n kó jọ rọrùn fún gbogbo wa. nípa báyìí hadith abi sa'id al-khudri anabi sallallahu alaihi wasallam ní bàbá jọrọ owó tá a ná o iye tí zakawọ nù àmì ìrántí pa ní kì í sowó níná nìkan ni zakawọ ìran kejì tí zakawọ anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni wàhálà fi ma dùn na sọdakọ agbáwòdù rànkúnmí ní jẹbẹ gbogbo àti ní inú tí zakawọ òun lẹran ọsìn rànkúnmí lèèyàn níní eh, màálù ló níní ewúrẹ́ àgùntàn kankan ló níní ó níye tí gbogbo ẹ̀ máa dé kí zako tó wọ̀ nínú hadith àbí sa'id al-khudri ọ̀rọ̀ ti rànkúnmí lọ wáyé ń bẹ́ẹ̀ yẹn bá ní rànkúnmí kan ó ní méjì ó ní mẹ́ta ó ní mẹ́rin zakọ wọ̀ àmọ́ ń jọ́ tí rànkún mi bá ti pé mélòó tó bá ti pé márùn-ún túláàsì nìyẹn gbọ́dọ̀ yọ zaka béèyàn bá wòye tí wọ́n ń ta rànkún mi ẹran tó níye lórí púpọ̀ rànkún mi ngbẹ́ bá fi sírò owó rànkún mi márùn-ún yóò súnmọ́ eighty five grams of gold tá nẹ́bi wí náà kò síyàn jẹ kan bẹ́ẹ̀ òun là nẹ́bi òfin pé èèyàn yọ zaka rànkún mi kan kò pé ayọ rànkún mi méjì kò pé ayọ mẹ́ta títí tí ó fi dé mélòó títí tí ó fi dé rànkúnmí márùn lẹ́yìn sàfihàn dúnà hamsi gaudin sọdakọ wàlá fíìmà dúnà hamsati ausukin sọdakọ wàlá fíìmà dúnà hamsati ausukin sọdakọ tún eléyìí ni sàká nǹkan èrè oko orísìí ìrànkẹta tí sàká wọnù gbogbo ẹni tí ń dáko sí gbogbo àtàgbẹ̀ alá àdájẹ àbí kí ni wọ́n pè ẹnu tó wọn àti mọ̀lẹ́bí rẹ̀ ọ jẹ sọ́lọ̀ ní ó mú zakawa ń bẹ́ gbogbo eléyìí ni sẹ̀ríà ìsìláàmù là kalẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ pé bẹ́yàn bá lówó tí ò tí ì tóye tọ́ wọn eighty five grams ọlọ́run pé ó mú zakawa bẹ́yàn bá ní rànkúnmí tí ò tí ì pé márùn-ún ọlọ́run lòún yọ̀ǹda rẹ̀ bẹ́ẹ̀ náà ni kì í pé aṣọ ah, ti dáko túláàsì lọ́ọ́ zaka. Uh -uh ọgbọ́dọ̀ péye kan kéyàn tó yọ zaka òsùnwọ́n rẹ̀ láyà nẹ́bà muhammad sallallahu alaihi tí wọ́n máa fi wọ́n òun ni kíni wásàkù bí a kù wásàkù yìí ńjọ́ bá tó pé márùn-ún òun zaka tó wọ̀ àmọ́ ní kúkúrú ti sọ ń pa ọ̀rọ̀ tó wó gold àti silver àwọn onímọ̀ ti gé gbogbo ọ̀rọ̀ ọ̀hún lónìí náà mọ̀wùlẹ̀ máa wá wásàkù wọ́n gbé wá sákòóta yá nẹ́bọ̀ muhammad sallallahu wọ́n wòye sọ́ọ̀rùn mélòó ní bẹ́ẹ̀nu kan wọ́n sì ti ma ye múdù tí ń bẹ́ẹ̀nu sọ́ọ̀rùn kan wọ́n sì ti ma ye múdù tí múdù ń jẹ́ ní gíráàmù ní kúkúrú san wọ́n lẹ́sàn dáadáa torí bẹ́ẹ̀ lómi ọba wí ma pé ọmọ wa bu ẹ̀kan ọwọ́ méjì méjì méjì tó bá tó tó yẹ ọ̀nà báyìí níjọ́ lẹ́yìn ó tó kó yíhun bẹ́yàn bá ti ní six hundred and fifty three grams ah kilograms sorry kìí tó kéré six hundred and fifty three gíráàmù ní góòlì o ẹ má jà á sì gbọ́ o gíráàmù làá fi ń wọn kíni làá wọn góòlì àmọ́ bá di ọ̀rọ̀ rẹ̀ sí ọ̀rọ̀ yẹn gan àgbàdo ọkà bàbà nǹkan kínkínní ni gíráàmù ó fún wa àbí bẹ́ẹ̀ kọ́ òun wá di kíni ó kilogram ní ó tó ṣe déédéé hamsatu awusukinta nabi wi sallallahu alayhi wa sallam kéèyàn ajẹ́ pé kéèyàn ó tó yọ zaka káwa náà bìra wa àpò rẹ̀ sì mélòó ni ó kó lérè hmm? ẹjá wa náà sírò ẹ̀ àpò mélòó eh, kilogram mélòó ní bẹ àpò ńláńlá rẹ̀ sì tó tóbi jù mélòó ma bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fifty kilograms tọ̀ èèyàn wa á yọ bẹ́ẹ̀ yẹn bá yọ mẹ́wàá ó ti di mélòó five hundred kọ́dà yàtàkẹ́ wọ̀ bẹ́ẹ̀ bá dako débi tó rí àpò tó kún àpò rẹ̀ sí àpò mélòó àpò mẹ́wàá zàkẹ́ wọ̀ títí yọ máa lọ bí thirteen bags àbí kó lé díẹ̀ tí ó fi ṣe déédéé kí ni six hundred and fifty three kilograms ọjẹ́ rẹ̀ sì ni ọjẹ́ wà ní àgbàdo ní eh, eh, ọkà bàbà ní gbogbo nǹkan tá a bá ń gbìn ní kíni àti sọ fún wa ní ń tá a lè ṣe kíni ń tá a lè wọ̀n tá a sì lè ṣe kíni tá a lè kó pamọ́ ní gbogbo ọ̀rọ̀ àwọn tá a kàkà lẹ̀ àbí nǹkan èso míì tẹ́lómi náà nítawọ̀ ọ̀mà ntòfin wọn ni pé lẹ́yìn ìgbà tó ọba kórè rẹ̀ tí gbogbo èpo ara ẹ̀ nǹkan yìí wọ́n yọ sọ́tọ̀. So ẹnu tó kó lérè ń bẹ́ ìrẹsì ní àgbàdo ní nkankan ní ibi tí sẹ̀rí àṣẹ ń rọrùn dé ńjọ ọba tó rí n tó lé ní bí àpò mẹ́tàlá nírú àpò rẹ̀ sí ni tí wọ́n mọ̀ sí dédé six hundred and kilograms ńjọ òun zaka tó wọ nǹkan oko rẹ̀ a sì ti sọ fún wa pé ẹ̀mí ló la yọ zaka nǹkan oko lọ́dún kò nígbà iye ìgbà téèyàn bá ń ṣe kínni tí bá ń kórè alukóra nìkẹ́rì mu ní. wa'tu haqqahu ha hasadihi wa'tu haqqahu yawma gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti ń avẹ́sì tẹ́ ń kórè oko ẹ̀mẹ́tọ̀ọ̀tọ̀ lọ́hùn wa kọ̀bá wa jẹ́ pé yẹn ní irú tèmi gbìn yìí ọdún márùn-ún ní tó máa so ọdún márùn-ún ní tó kórè rẹ̀ ọdún mélòó ní tó yọ zaka ọdún iye tí kó pé kódà lẹ́yìn ọdún márùn-ún yìí six hundred and fifty kilograms tó dé kílò ọlọ́run ló ń yọ̀ǹda rẹ̀ kọ́mọ jẹ̀ǹkẹ́ níbi tọ́lọ̀ ń já láàánú torí tá a bá wo iye a bá ronú sọ̀rọ̀ zàká àtẹni tí ó gba zàká àtẹni tá a fún àwa méjèèjì lọ́lọ́run sànú. ngbìyàn bá nílé tó ní lọ́nà tí o pé ní gbogbo ń tẹ́ e bọ́lẹ̀ bóyá ló fi rẹ̀ pẹ́rẹ́gì kan gbin gbogbo ń tà wí àbọ̀tì ẹ̀ lò rẹ̀ garawa kan sẹ́ni tí ń lò rẹ̀ garawa kan bẹ́ àbágbàdo garawa kan ẹni ọba mọ̀ ń pa nǹkan kókó sọ o àmọ́ ń rò pé yóò ju bẹ́ẹ̀ náà lọ nínú garawa ká àbí pẹ́rẹ́gì àbábọ́ díẹ̀ tó wá fi bọlẹ̀ ọlọ́run sì sọ ọ́ di àpò mẹ́tàlá àkọ́ wa mú díẹ̀ fáwọn tí ò rí jẹ sẹ́yìn ti pọ̀ jù ni mo fi ní ọ̀rọ̀ zaka àtẹni tí ó gbà á àtẹ ọlọ́run sì sàánú ẹni tí ó fún yàn náà pé tí ọba pọ̀ débi tí ó tún yọ ọ́ lẹ̀ tó tún máa bùn yàn máa dá nǹkan rẹ jẹ àbí ìrẹsì téèyàn jẹ jẹjẹ tí ó fi jẹ àpò mẹ́tàlá ẹ wo bí tí sẹ̀ríà islam rọrùn dé bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ owó example tí mo fún wa lẹ́ẹ̀kan owó zaka jìnnà sí tí mo fún wa lẹ́ example ni èyí tó kéré jù nínú àwẹ̀ tó lọ ta calculate ẹ̀ bẹ́ẹ̀yàn bá ní náírà tí ò dín ní tó dín ní three hundred thousand naira zaka owó rẹ̀ bẹ́ẹ̀yàn bá ní náírà tó dín ní kíni tó dín ní three hundred thousand naira kọ́dà kì tí di olówó tí ọmọ ẹ̀yọ zaka ni pé àtẹni tí ó yọ àtẹni tí wọ́n yọ fún ọlọ́run sànú àwa méjèèjì kò pẹ́ nu wọn bá díẹ̀ tó ní nìjẹ́ẹ̀tì tó wọn náà jẹ òní ọmọ ẹ̀yọ àmọ́ ńjọ́ tó ọlọ́run ti fi gbèdéke sí a ah, ńjọ́ tó bá tó báyìí rántí àwọn tí tí wọn ò ní rárá so bí ah, ọ̀rọ̀ zaka ń bi hadith abi sa'id al-khudri bí o ti rí nìyí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè míì ló lè wá fẹ́ máa wáyé lápèjúwe rànkúnmí nìkan la dákọ màálùú mélòó ewúrẹ́ àgùntàn lèmi ní eh, àgbò lèmi ní eh, eh, adìẹ ní gbogbo orú béèrè báyìí ni wọ́n kọ́dà ẹlòmíì ní ẹja ẹja tòun ẹja mélòó ń zàkáwọ́ gbogbo ń tọ́ bá ti yàtọ̀ sí àwọn ìran ìran mẹ́tẹ̀ẹ̀ta tá a wí kí ni rànkúnmí màálùú àti kíni àti àgbò àti ran àgbò ewúrẹ́ ní nkankan ni àwọn tó jọra wọn bẹ́ẹ̀ gbogbo nǹkan ọ̀sìn yòókù zakọ́ wọ́ àfitọ́ bá di ta fẹ́ ta òun là ń pè ní kíni ìrúdú àtìjára kọmọdítì ni sẹ̀rí àkà wọn kún bẹ́ẹ̀yàn bá ní pọ́ǹdì ẹja tó fẹ̀ láti àyíndé bẹ́ẹ̀ ni kò nídìí kọ́ máa ka iye ẹja mélòó mo ní iye ẹja mélòó zakawọ́ ọjà ni bọ́ bá ta iye owó rẹ̀ ní kíni ní zakawọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ̀ ń sa adìẹ èèyàn bá ní mílíọ̀nù adìẹ kò nídìí máa wá ka apá adìẹ mélòó zaka tó wọ̀ àmówó tọ́ ta iye adìẹ ni òun ní kíni òun ní zakawọ́ èèlò wa ní zakawọ́ nù owó kọ̀ọ̀kan àtowó gold ni àti silver ni àti sọ̀yẹ̀tọ́wọ́ àmélòó lèèyàn yọ̀ ń bẹ́ẹ̀ àti sọ fúnra wa ńgbàtà bẹ̀rẹ̀ báàbù zakat bọ̀ kárànra wa létí ntó kéré púpọ̀ ni mélòó lọ́rọ̀ ni ayọ̀ ń bẹ̀ rọ́bùrù al-ushri rọ́bùrù dá gbogbo ntó ní ìdá sí mẹ́wàá mọ́tún wa mú dá kan yẹnyẹn nu mẹ́wàá ọ̀pọ̀ tún dá mẹ́wàá yìí sí tún dá dá kan yìí sọ́nà mélòó ọ̀nà mẹ́rin tàbá ní ní pàṣẹ́ntéèjì ọmọ wa jẹ́ kí ni two point five àbí two and a half percent péré nínú gbogbo ntó ọba ní nínú ọgọ́rùn-ún wà á múdà méjì àtààbọ̀ nínú mélòó nínú ọgọ́rùn-ún ẹ̀mélòó ẹ̀kan péré lọ́dún ọlọ́run pọ̀ yọ léyìn oṣù tó mú wá lóṣù yìí tó mú wá ẹ̀kan péré lọ́dún gbogbo eléyìí ni ká jẹ́ àwọn èèyàn mọ̀ pé ntẹ́lómìn fi wá ń sá kí fọ́rọ̀ zakasa kí ń téèyàn sá fún ntọ́lọ̀ ní ayọ̀ tí ó wàá jẹ́ kọ́ gbádùn èyí tó kù tó tọ̀ hero home wa tuzakihim biha tí ó fọ ọmọ tí ó fowó rẹ tó kù mọ́ ìwọ̀n bá díẹ̀ náà lọ́lọ́ ni ọ̀yọ́ ń bẹ̀ kọ́lọ́n kọ́ mọ́sá ṣe ní ìrọ̀rùn fún gbogbo wa. ntí wọn fẹ́ wí ni pé gbogbo àwọn eléyìí tó wá kù yìí àlàyé rẹ̀ iye màlúù mélòó iye nǹkan nǹkan mélòó àfi káwa náà wá wádìí àmọ́ mo ti wọ mọ́ṣáláṣí lónìí mo tajú kan mo rí tíra yìí lọ́wọ́ àfa mùjá ẹni tó bá ní ẹni tí ọba sì ní kún ọ lọ rí wọn tíra yìí sọmaráìsì gbogbo rẹ̀ ní péjì méjì péré translation rẹ̀ sì ń bẹ wọ́n ti translate tíra yìí sí èdè òyìnbó bàbá rí abárẹ́ tó ní o lè fi sàwọn tí ò ní láǹfààní ẹnu péjì méjì iye màálù rẹ̀ di mélòó ní zaka tó wọ̀ ewúrẹ́ rẹ̀ di mélòó ní zaka tó wọ̀ mélòó ló sì yọ ń bẹ́ gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, bí eléyìí ti jẹ́nu. Eh, hadithu ẹlẹ́ẹ̀kejì lónìí nípa ọ̀rọ̀ zaka náà ni an abi hurairata radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam qala ليس على المسلم في عبده ولا فرسه صدقة وفي لفظ إلا زكاة الفطر في الرقيق أرى نتيا سيغو في قو لوري أرو زكاة لا ديث أبو ريرا في كليا anabuwa muhammad sallallahu alayhi wa sallam bilmumini na ra'ufu rahim aláàánú tọ́lọ́n pé anabi bẹ́ẹ̀ náà la anabi rí sallallahu alayhi wa sallam àwa ní bá a ṣe máa tú ìsìláàmù ń gbà míì ní ọ̀wá jọ bí ìgbà tó le mo ti rẹ́ni tí ó ní fatuwa fún un pé ilé rẹ tó ń gbé mọ́tò rẹ ra gbogbo ọdọọdún ọmọ válù rẹ ọ gbọ́dọ̀ máa yọ sàkà ń bẹ́ẹ̀ irú ẹni báyìí ká ké hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ló wí anabi ni laysa alal muslimi fi abidihi wàlá farasihi sadaqa anabi ni ẹrú téèyàn ní tí ń fi ń ṣiṣẹ́ ìtumọ̀ ẹrú nù láyé anabu muhammad sallallahu alaihi wa sallam farasihi ẹṣin rẹ̀ tí ń gùn laysa fihima sadaqa anabi ní zakọ wọ méjèèjì anabi ní zakọ wọ sékìní zakọ wọ méjèèjì bá anabi bá gbé kọ́ọ̀ìdà píríncípù ńláńlá kalẹ̀ ọlọ́nbọ́n anabi lẹ́bùn kọ́sọ̀ nǹkan kékeré tá a máa wá tú dọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama anabi ní fi abidihi ẹrú tí ń fi ń ṣiṣẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ntẹ̀yìn bá gbé kalẹ̀ nírin iṣẹ́ tí ń fi ń ṣiṣẹ́ kọ́dà bóyá ń jẹnẹrétì owó irin iṣẹ́ ni ò ní di àmọ́ válù rẹ̀ ká máa yọ zàká rẹ̀ ànábì ò ní wọ́n máa válù ẹrú lọ́dọọdún èlò lẹ́rú yìí wọ́ọ̀tì ẹ̀ yọ zàkẹ́ ànábì ní lẹ́yìn sáà alẹ́ mùsùlùmí fi àbìdìhì àpèjúwe míì èèyàn kọ́lé kalẹ̀ ó fi lé rẹ́ǹtì ààrẹ ni tí ń ṣe fájú wa pé lọ́dọọdún ọmọ válù ilé rẹ̀ yìí kò rí bẹ́ẹ̀ o nínú lànà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam bí kí islam rọrùn dé ni mo fi ní báwọn yẹn bá gbọ́rọ̀ zakaye zako nídìí àwa ń sáàkì àbá ń dọ́gbọ́n anabi sallallahu alaihi wasallam ní gbogbo ntẹ̀yìn bá ń lò ní irinṣẹ́ ẹ̀jẹ̀ àgbọ̀yé o ọ yàtọ̀ fún lé fúláàtì tó kọ́ tó ń rí ń lò ní kíni tí ń lò ní kíni ìrìn iṣẹ́ tí ń generate owó ilé lèyàn kọ́kalẹ̀ ló fi rẹ́ǹtì ni ilé ní kí zaka wọ̀ owó rẹ́ǹtì ibẹ̀ ní bí zaka bá wọ̀ ọ́ nìkan yọ. àsìgbọ́ tẹ́lómi máa wá àsìgbọ́ ni pé yọ̀wá pín owó rẹ̀ kélekèle gbogbo owó tóun rí bí ilé tóun fi rẹ́ǹtì hundred thousand náà ní lọ́dún òun ní mọ́tò kan taxi kan báwọn fi ń ṣiṣẹ́ gbogbo ohun tí wọ́n rí ń bẹ́ twenty thousand ní lọ́dún yọ wá sí gbogbo ẹ̀ kalẹ̀ kélekèle bọ́ bá ti jẹ́ pé wọ́n lo ní ọ̀dà gbogbo ẹ̀ pọ̀ ni èyí tó ń rí bí ilé tó fi rent èyí tí wọ́n ń pa ń bí wọ́n ti ń bọ́ yọ block èyí tí wọ́n ń gbó wá ń gbà tí wọ́n bá bọ́ tó ń dá sínú bìkan pówó kí ni wọ́n ń pè owó dèónà àbí deliver owó deliver ni tó ń tọ́jú gbogbo ohun tí èèyàn bá ní ní ń kọ́ ọmọ èèyàn lọ́ọ́ dà papọ̀ kódà èyí tí wọ́n bùn ọ́ kọ́dọ̀ owó tí wọ́n se kíni tí wọ́n bún yà torí pé nù mẹ́jẹ̀mú tí zaka fi ma wọ owó níná owó náta ná náírà ní kọ́bọ̀ ní kankan ni òun ni pé anyakuna namiyan àwòkọ́bílan lìnnàmà anyakuna namiyan àwòkọ́bílan lìnnàmà ìmà kówó yìí ọmọ bí sí kọ́ ọmọ fi sówó ọmọ lé sí i àbí kó se pówó yìí ààyè kọ́mọ lé sí ń bẹ ìwọ lọ síbẹ̀ ẹni ó kówó pamọ́ sí báǹkì ní sanwó ní ah, àwọn olówó wọn ni wọn yọ sàká islam ò wí bẹ́ẹ̀ o gbogbo owó lọ́wọ́ kọ́bílón lè nàmà owó wo ni zakọ́ wọ̀ òun lówó tó yẹ pé ní kò sí lọ́wọ́ rẹ àbí kò sí ń kápá rẹ torí pé lè yí òun bọ́ tiẹ̀ fẹ́ ṣe kínní bọ́ ọ fẹ́ kọ́ tiẹ̀ máa lékún kọ̀ságbára rẹ̀ fún ọ owó tẹnìkan yá tí ì dá padà tí ó sì ó sì màgbà tí ó dá padà àbówó tẹnìkan tí ì gbà àbówó tó jẹ ọ tí ò ń bá fa lọ́wọ́ tí ì tí gbà pé wọ́n ti ẹ̀ fún ọ sẹ̀rí ayọ̀ǹda rẹ̀ ń bi gbogbo eléyìí ẹlòmíín máa béèrè béèrè pé òun ṣiṣẹ́ kan fún jọba àbí wọn láwọn sanwó kan ńgbà àwọn èèsàn ni sẹ̀rí ayọ̀ǹda rẹ̀ lówó tí ò tí ì dá ọ lójú pé yọ ọ ọ lọ́wọ́ àmówó tí ń bẹ ń kápá èèyàn àbí ń bẹ ń kápá ẹni tó jẹ́ ẹjẹ́ǹtì èèyàn wàkílù èèyàn ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ ní ẹjọ́ dòwò pọ̀ ní gbogbo orú owó bẹ́ẹ̀ kọ́dà bí ò lé zàká tó rárá àsìgbọ́ tí ń bẹ ní ọ̀rọ̀ zàká lò nínú pé owó tó bá lé èlé là máa yọ zàká rẹ̀ àtèlé àtòjú owó ni zàká wọ̀ bẹ́ẹ̀ yẹn bá ní owó tí zàká ọjẹ́ four hundred thousand ó jù bẹ́ẹ̀ lọ ni owó yìí wá di four hundred and fifty thousand bí ó bá yọ zaka zaka fifty thousand kí ó yọ o zaka èlò ni ó yọ gbogbo ń tó jówó rẹ kọ́dà owó míì ọ̀dà gbogbo ẹ̀ pọ̀ ẹ̀ẹ̀kan péré lọ́dún mélòó lọ́lọ́ ni ọ̀yọ́ ń bẹ́ méjì àti kínní àtààbọ̀ nù ọgọ́rùn nípa báyìí gbogbo ń tá a bá ń lò nírin iṣẹ́ zakọ́ wọ̀ o wàlá farasihi àti kínní àtẹ̀sìn téèyàn ń gùn àgẹ́sìn mọ́ lónìí kí là ń gùn mọ́tò là ń gùn gbogbo oru mọ́tò téèyàn bá wulẹ̀ wó gùn kódà béèyàn bá ní mọ́tọ́sáìkù lòún gùn owó mọ́tọ́sáìkù yìí wọ́n máa válù rẹ̀ lọ́dọọdún kò sí ti ń jẹ bẹ́ẹ̀ tọba ti ṣe pé ntí ń ṣe kíni ntí ń lò ẹ mẹ́jẹ̀ á sì gbọ́ ọ yàtọ̀ fún mọ́tò tó gbé fọ̀sẹ́ẹ̀lì lé lórí tó ti rè yàn rà ọjà lélẹ́yìn zaka ọjà lọ́dọọdún kọ́dà bí wọ́n bá sì máa válù ọjà ara àṣìṣe táwọn ẹlòmíì máa ṣe ìwọ ra ọjà yìí ní ten thousand àmọ́ ní market value rẹ̀ nísìnyí ìwọ náà mà pọ́jà yìí ti di gíní ó ti di fifteen thousand níjọ́ tó bá value rẹ̀ ò ní value iye tó rà o iye tó yẹ pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kówó lé lónìí iye tó tà fún worth rẹ̀ nu nísìnyí value rẹ̀ nu. No ó sì lè di bàbá ẹ̀kọ́ ra ní ten thousand tó ti di eight thousand ní ọjà lónìí ní market value rẹ̀ déédéé yéun náà lọ́ọ́ value rẹ̀ nípa báyìí ni pé àwọn tí sẹ̀rí ayọ̀ǹda fún wa ká má yọ zàká rẹ̀ ntọ́ bá jẹ́ ẹrú tá a fi ń ṣiṣẹ́ àbí lónìí tí ọ̀sẹ́ rú mọ́ gbogbo ń tà ń lò tá a fi ń ṣe kínni tá a fi ń ṣiṣẹ́ kò ní ìdí àmọ́ wa value rẹ̀ lọ́dọọdún àmọ́ tí ń bá ń jáde lówó ń bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo owó wa míì tá a ní ń bò míì zaka two and a half percent wọ̀ lẹ́ẹ̀kan lọ́dún. wàlà farasihi èèyàn bá a mọ káyé rẹ̀ ọ wà fún bẹ́ẹ̀ tí ò jẹ́ ti náà pa tí ó sì jẹ́ ti pé ó fi ń pẹlò mí lẹ́kún bẹ́yàn bá ní bùkátà àti ní mọ́tò mẹ́wàá lápèjúwe ó ní skul wọ́n ní bọ́ọ̀sì mẹ́ta mẹ́ ó ní ilé búlọ́ọ̀kù àwọn náà máa fi mọ́tò mẹ́ta àbí mẹ́rin kó nǹkan òun náà ní mọ́tò kan fún rẹ̀ ó ní kan fáwọn fámìlì ẹ̀ gbogbo eléyìí ṣẹ̀rí ọkọ̀ o bí ọba ti jẹ́ ti kíni iná apà tí ó sì jẹ́ pé ìmọ̀ fi bẹ̀lùmí nú jẹ́ kọ́ mọ́ mẹ́tọ́ tó yẹ kí àwọn tó súnmọ́ tó yẹ kí wọ́n rí lẹ́tọ̀ tí ṣẹ̀rí àní ò fún wọn lẹ́yìn tó ọba ti yọ gbogbo yìí ń tán ṣẹ̀rí ò pé kéèyàn láǹfààní àti fara kò jẹrẹ yín yá àmọ́ bí yẹn bá wá ní kọ́ọ̀sì àti nírú mọ́tò tá a wí yìí kọ́dà kò ní máa bálù rẹ̀ lọ́dọọdún wàlá fi farasi yìí ànábì ní ẹ̀sìn téèyàn ń gùn àbí mọ́tò náà ló ń gùn ṣẹ̀rí islam rọrùn débẹ̀ àmọ́ tí wọ́n fi ń kó lọ búlọ́ọ̀kù àbí símẹ́ǹtì wọ́n ń kó àbí owó tí wọ́n ń àwọn ọmọ tí ń lọ léèwé tí wọ́n ń kó wọn tí wọ́n lọ wọ́n ń bọ̀ yìí náà ìlú ìhun ni zakawọ́ àmọ́ mọ̀wulẹ̀ máa wá bálù classroom tó ní àbí ìmọ́tòtọ́ tí a fi ń kọ́ kò nídi nínú rọrùn tí sharia Islam tá nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam tá nẹ́bi gbé wá ní ọ̀rọ̀ ń pa zaka ọkọ̀ púpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe wí ẹjá gbìyànjú ẹ̀sẹ̀ fọ́tọ́kọ̀ bí i péńjẹ péjì méjì péré ń bì insha allah ńgbà tó bá di parí bóyá parí dòlhíjà tá a lámà dáhùn béèrè èyí tí a bá mẹ́nu bà tí wọn ó sì rí kànú tíra pẹ̀lú ògùn ọlọ́run àlèmọ́ wa béèrè ń gbà yẹn kọ́lọ́n kí kò ṣe rọrùn fún wa. wàfi lafdin illa zakata alfitri fi rọqiq anabu muhammad sallallahu alaihi wa sallam anabi sọ̀rọ̀ kọ́sẹ́kù mi kan ngba anizakọ wọ ẹrú anabi lamakẹni wọ jaka wọ ẹrú torí pé ti ń jẹ jaka táwọn ń pè ní jaka ni wọn ń pè ní kíni zakatu alfitri zakatu alfitri gbogbo ẹ̀yìn ẹlẹ́mìí tí ń mélòó òkè tí ń mélòó ọlẹ̀ kọ́dà bọ́dọ̀ ọmọ ọjọ́ kan àmọ́ yọ kínni àmọ́ yọ zakatul fitiri jaka kọ́dà bẹ́yàn bímọ lónìí kọ́dà bẹ́yàn jẹ́rú ẹ̀ yọ kínni zakatul fitiri tiẹ̀ mélòó náà lọ́lọ́ ní ayọ kílò méjì àti àtó dídí ẹ̀ ń kílò méjì àtààbọ̀ ọlọ́run ò sì pé dandan ìrẹsì ni ó fi yọ jaka. jaka gbogbo tí wọ́n bá ń jẹ ló ń jẹ ìlú kọ́lá bó gbé gaari ni ọwọ́ jáka o àmọ́ da ẹwà alukur'an kẹrìm ẹwọ tàbírọ̀ alukur'an min awusọ̀tì má tó tẹ̀múnà àlìkùn ọlọ́run níbẹ̀ bá tọrẹ irun tẹ́ lè fi bọ ìyàwó àtọmọ tìyín náà lẹ́nu òun ẹ̀ fi tọrẹ àmẹ́yìn ọ̀ jẹ gaari ńlẹ̀ rẹ̀ ńgbà jáka wa dé lọ́wọ́ àmọ́ bí wọ́n ti ń ta gaari ẹ̀yìn ọ̀dà àmọ́ báyìí pé gàrí lòun náà máa jẹ tẹ́lẹ̀ kò sí tó burú mbẹ o kéèyàn fi gàrí yọ jáka àbí ògì làwa máa mu tuwo ni gbogbo ntẹ̀yìn náà bá máa jẹ tí wọn náà máa pe lèmi náà máa jẹ èèyàn lè fi yọ jáka àmọ́ èyí tí ò da ni kéèyàn máa jẹ rẹ́sì tọ́dún eyipo ńgbọ̀ wá dọ̀rọ̀ jáka lónìí wọn lọ ná gàrí eléyìí ò da. هذا والله أعلم وصلى الله على نبينا محمد wa ala alihi wa sahbihi ajma'in. Ah, ìbéèrè tá a bá ní tó bá jọ̀rọ̀ zaka ẹ̀sì ẹ̀dílé rẹ̀ kó fi di tá a bá parí gbogbo àbọ̀ àbò zaka. tọ́ àwọn tàbá ní ìbéèrè tí ó jọ mọ́ mọ̀dú tí wọ́n tírìtì Ah, bẹ́ẹ̀ ká lo ẹ má bínú ká lo ọjọ́ ti lọ ká lo àsìkò béèrè yìí anabuwa ah, muhammad sallallahu alayhi wa sallam hadithu ti abdullahi ibn abbas radiyallahu anhu ma gbà wá kọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam maamin ayyamin alcamalu salihu fiha axabu ila allah min hadi alayyam قالوا ولا الجهاد في رسول في سبيل الله قال ولا الجهاد في سبيل إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء صلى الله عليه وسلم النبي ني اوجو ذو الحجه تان لو تو دي ميلو لوني مارون ابي ذو الحجه دي مارون لوني نعم او بره لاتي جو الاربع النبي نينو اوجو تولون فيران كيان ما سيسه لا دا ايسه اوري جو كو سوجو تو توجو ميوي واي àwọn sọ abẹ́ ní bá lọ jihadu ńkọ́ ànábì ní lọ jihadu kò tó sẹ́ẹ̀rẹ́ téèyàn ṣe nù ọjọ́ yìí àfẹ́ni ọba lọ jihadu àtọwọ́ àtẹ̀mí rẹ̀ tọ́ tán síbẹ̀ èyí ò nìkan ló lẹ́ni ládájú ìṣẹ̀rẹ̀ tọ́ ọba ṣe lọ́jọ́ mẹ́wẹ̀ẹ́wá yìí lọ ẹ dákun àǹfààní ńláńlá ni ó di márùn lónìí gbogbo àlàámàlù sọ́ọ́lìhù lànàbì wí àlàámàlù àsọ́ọ́lìhù kí ni jẹ́ àlàámàlù sọ́ọ́lìhù máa wá fọkọ̀ sunnata nàbí yìí sọ́lọ́lọ́hu àríhì wọ́sálàmù ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ńtọ́ bá bá súnà nẹ́bí mu kọ́dà kéèyàn ọ̀rọ̀ mọ òru kan kọ́ sànú ẹ̀ nù súnà nẹ́bí ni òpó sànú ẹ̀ nù súnà nẹ́bí ni ẹni tí òjò kó tí ọjọ́ mọ òru kan tó jálá ìní nù súnà nẹ́bí ni ká sànú wọn ààwẹ̀ gbígbà nù súnà ni sọlọ́láhu alayhi wa kama kí alukur'an gbogbo sẹ́ẹ̀rì tọ́ba lè wá sí làákà yìnyín anabi ni maa min ayamin alaamalu sọ́ọ̀lì fiha ahabu ilallah min hadihil ayam. tọ́ba wa di àwọn ọjọ́ kan wá ń bẹ nú àwọn ọjọ́ mẹ́wẹ̀ wá yìí àwọn sẹ́ kan bẹ tá anabi máa ma nírú ẹ̀ ní ká se ní ọjọ́ náà òun ló ní ládájú gbogbo àwọn ọjọ́ yòókù tọ́ba wọ̀ ní ṣe oore ọ̀sẹ̀ àmọ́ bọ́ bá di yóò mú arọ́fà ọjọ́ táwọn alálàájì ń gun àròfá anabi ló dáa púpọ̀ bẹ́ẹ̀ bá lè gbàwé ńjọ́ náà àmọ́ bẹ́ẹ̀ bá ń bẹ ní hajj kọ́ mọ́ gbàwé tọ́ra anabi wa muhammad sallallahu alayhi wa sallam ńjọ́ tá anabi wà ní hajj tá anabi ń sàràfà àwọn sọ̀hábẹ́ ti gbádìí fìyí tẹ́lẹ̀ pa anabi ní àwẹ̀ àràfá yìí máa pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sẹ̀ rẹ fún yàn wọ́n wá ń seyè méjì àbánabi ń gbàwẹ̀ àbánabi ọgbàwẹ̀ ẹ wo ẹ̀kọ́ àwọn sọ̀hábẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa arábìnrin kan wá gbé wàrà ọkọ̀ wàrà ọwọ́ ni wọ́n lọ bá ń gbé fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam lárafa ibẹ̀ wọ́n ti mọ̀ pé anabi ọgbà wẹ̀ anabi wa gba wàrà náà jọ́nà anabi mú òun làwọn afáàfin mọ̀ pé àwẹ̀ àràfà jọ́ àràfà kò sí fẹ́ni tó bá wà ní kíni tó bá wà ní hajj àmọ́ gbogbo ẹni tí sí ní hajj ọ̀dà púpọ̀ onílàádá tó pọ̀ kéèyàn lọ́jọ́ àròfà torí gbogbo sẹ́tí sẹ̀rí àbá ní nǹkan báyìí ni ẹ̀sẹ̀ ń jọ báyìí bẹ́ẹ̀ yẹn bá se nǹkan mí ń jọ náà kọ́dọ̀ lè gbẹ̀sẹ̀ o. àwọn kọ́dà nínú sẹ̀rí ìsìláàmù ń bẹ tó yẹ pé oorun lọ́lọ́run fẹ́ ká sùn gbà ní bẹ́ẹ̀ yẹn bá ń jí gbà ní o lè gbẹ̀sẹ̀. àpèjúwe táwọn onímọ̀ máa mú wa bẹ́ẹ̀ yẹn bá lọ hajj tó kù lára fa. kíni ń bẹ nínú wàjibáti mabitu kéèyàn bẹ́yàn bá wá dé muzalifa tó wá ní anínáfílà kan òru ọjọ́ ọdún la yàn wàláyé ọgbẹ́sẹ̀ ni kò ní gbalada alimabitu bi muzalifa inú ẹ̀sìn ni kéèyàn ó sùn ní muzalifa ń jọ náà bọ́rọ̀ sẹ̀rí islam ti rí nù nípa báyìí bàbá wa dijọ́ kejì jọ àràfà anabi ọ̀gbọ́dọ̀ gbà wẹ́ńjọ́ ọdún èèwọ̀ ni ànábì lọ́jọ́ téèyàn máa jẹun tí máa jẹun tó dáa àtòwọn àtàwọn ará ilé ẹ̀ tí ó gbà wọ́n láàyè bọ́ba ti lágbàá ma òun lọ́jọ́ ọdún wọ́n wá níṣẹ́ wo lọ dáa jù níjọ́ ọdún ànábì ní kò síṣẹ́ tó dáa níjọ́ ọdún ju ìrakọ́ ti dèmá yìí lọ dèmá il adha kéèyàn ọ̀ta ẹ̀jẹ̀ ẹran léyà òun níṣẹ́ tó níláàdájú lọ́jọ́ ọdún léyà bọ́lọ̀ gbà yẹn láàyè bẹ́ẹ̀ bọ́lá wọn bá fún yàn láàyè bẹ́ẹ̀ anabi ní àlàámọ̀ lò sọ́ọ̀lì gbogbo sẹ́ẹ̀rẹ́ gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyìí àmọ́ àwẹ̀ àgbọ̀dọ̀ gba àwẹ̀ ń jọ ọdún àtọ̀dún àwẹ̀ ni àti ọdún léyà ni èèwọ̀ ni kéèyàn gba àwẹ̀ ń jọ ọdún sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.